يدخلوها وهم يطمعون لا يدخلوها وهم يطمعون ọlọ́run kò kàn máa sálámà ni wọn nítorí ẹ̀wọ́ bẹ́ẹ̀ wà ọ̀hún yàtọ̀ mọ́ wọn wá òun ẹ̀wọ́ òkìlà bẹ́ẹ̀ wà wọ́n hàn nígbà tí wọ́n ń tàn máa rẹ̀ yẹn ò ní wọ́ nígbà náà mọ́ bá tiẹ̀ wọ́ sísàsìkò yẹn lámúyáde kò lóhùn ọ̀hún ara láti wáyé àníjẹ́wọ̀ wọ̀ ìgbà tí ó tó wù yìí lọ́wọ́ àwọn tó torí èyí ó ń gbúgbé àìníláwà ọlọ́run ò ní wọ̀ wọ́n gbà máa sálámà tí sálámà yẹn ò ní pé kí wọ́n wọ bẹ́ẹ̀ wà náà dán aṣọ àbàlìjà ẹnìtì àṣàlámù alaykum. wà náà dán aṣọ àbàlìjà ẹnìtì àṣàlámù alaykum. tí wọ́n máa sọ ni tábà ti ráwọn ọmọ àlìjánà tí wọ́n ń lọ wọ́n á máa sálámà. àṣàlámù alaykum. tí sálámà kì í ṣe sálámà pẹ́nu wọ́n dùn ọlọ́run bá ní bó ti wulẹ̀ kan sálámà yẹn tó lámúyàdé olówó ha wà fún yàtọ̀mọ́. lámúyàdé olówó ha wà fún yàtọ̀mọ́. lọ́dọ̀ àwọn elédè méje lárúbáwá ìyàtọ̀ ń bẹ láàrin láyàdìkòlúwá láyàdìkòlúnà àti lám tọ́lá wọn bá lọ sọ pé láà. ṣùgbọ́n lọ́wọ́ bá ní ńlá lásìkò yẹn wọn ò ní wọ bẹ́ẹ̀ lọ́wọ́ fi lo ńlá yẹn. ọ̀pọ̀lọpọ̀ ògbódè a sì máa sẹ́ni tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ pàápàá jùlọ ní èdè èbó bẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin kábí ẹnìkan léèrè wípé mi ò ń jẹ ráìsì lápẹ̀jù mi ò jẹ ráìsì ìyàtọ̀ ń bẹ láàrin méjì mi ò jẹ kékeré mi ì jẹ mi ò jẹ lánàá àti mi ò ń jẹ nafiyu nìyẹn negate ṣùgbọ́n yàtọ̀ síra wọn tó o bá ní i don't eat rice àti I didn't eat rice ó yàtọ̀ síra wọn yorùbá lè bá ó ń sọ wẹ́tẹ́lẹ̀ àmọ́ ẹni tó bá mọ gírámà èbó tó mọ túmọ̀ rẹ̀ ọ̀tọ̀ ni tó ń gbọ́ yẹ ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ tọ́lọ̀ bá ní ńlá yáyí kúlù náà wọn ò ní wọ lẹ́lẹ́ kò ní ńlá ó ní ńlá lámù yẹn ìyẹn ni wípé wọn ò tí ì ní wọ̀ lábúlẹ̀ tí wọ́n ran kan tó kù wọ́n yẹn náà láti báwọn ẹni ẹ̀wọ́ wọn ò ní ẹ̀wù ìyà ọlọ́run ní oríṣiríṣi ìran ìyà lọ́wọ́ ìyún lásán ọlọ́run fi fìyà jẹ wọ́n. lábúlẹ̀ kòlóòhà wọ́n yẹ tó mọ̀ wọ́n yẹ kó pàtàkì sọ̀rọ̀ hàn. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ọlọ́run ọba nígbà tí wọ́n bá wo àwọn àlìjánà tí wọ́n lọ ná wàyílá sórí fati abisọ́ọ̀rù hàn. wàyílá sórí fati abisọ́ọ̀rù hàn. tìlẹ̀kọ́ àṣàbí náà. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار síjú wọn kúrò níbi àwọn ọmọ àlìjánná ọlọ́run ẹ̀yẹ tó àwọn ọmọ náà àwọn ni wọ́n ń lọ tá a bá sí ojú wọn lọ sí tìlùkọ́wà ọ̀gángan tilqaa nahwa ọ̀gángan ashabi náà ọ̀gángan táwọn ọmọ náà ń gbà ọlọ́run ti lọ́yà ẹ̀ tún wò tí wọ́n bá wọ àwọn ọmọ náà kí ni tí wọ́n sálámà sí wọn kọ́ọ̀lù ọ̀rọ̀ bàná kéde ọlọ́run àti ìmọ̀tọ́rọ̀ ọ̀rọ̀ jásíbi ilé àjẹnú ọba tiẹ̀ ṣó mọ̀jọ àwọn eléyìí o mọ̀tò wà mọ̀ àwọn eléyìí kọ́ọ̀lù ọ̀rọ̀ bàná. ولا تجعلنا مع القوم الظالمين قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين bọ́rọ̀ àlìjáná ò tí ì àwọn táwọn yìí rọ̀bánà ọlọ́run ọba wa látàjà àlùdá máa yọ̀kọ̀ omi bọ́ọ̀lì mi. rọ̀bánà látàjà àlùdá máa yọ̀kọ̀ omi wala tajalna mọ́tòwá mọ́mọ́ alqawmi zalimi àwọn ìjọ alábòsí àwọn tí o ti dájọ́ ọ̀nà lé wọn lórí tí wọ́n ń tò lọ́wọ́ ọ̀wọ́ lọ́nu náà májèkọ́rọ̀ tí wọ́n já síbi tàwọn wọ̀nyí ní tí wọ́n máa bẹ lọ nìyẹn. ọ̀nàdá aṣọ́hábùlà àràfù rìjálá يعرفونهم بسيماهم قالوا أجركم وما كنتم تستكبرون àwọn àṣàbù làárọ̀fù yìí ọlọ́run máa mà sọ̀rọ̀ wọn nínú alukur'an nítorí àwọn àwàlù kan tó níṣe pẹ̀lú wọn ìgbà tá bá tún wá wo àwọn ọmọ náà àwọn tó ti dájọ́ ká máa lọ ọrùn náà tí wọ́n bá wá wo àárín wọn wọ́n mọ aráwọn èèyàn kanrinkanrin àwọn èèyàn ńlá ńlá ńlá ńlá ńlá àwọn tí èèyàn ti rò pọ́nmọ́ àlùjànnà ni wọ́n àwọn tó ṣe pé wọ́n ló kọ láyé ayé náà mọ̀ pé wọ́n wáyé wọ́n wàá rí wọn nínú àwọn tọ́lọ́wọ́n nìkan máa dùpọ̀ máwọn ọmọ àná wọn náà dá aṣáábùlà àwọn fèrèjà láàyà ìfúnnáhùn bí sí máa ń. wọn náà dá aṣáábùlà àwọn fèrèjà láàyà ìfúnnáhùn bí sí máa ń àwọn àṣàbù làárọ̀fù wọ́n wàá máa ń pe àwọn ènìyàn kan rìjà ńlá àwọn èèyàn kan tí wọ́n mọ̀ yàrá fún náà wọ́n ìsìnkú wọ́n rí wọn wọ́n dá wọn mọ̀ pé wọ́n ti mọ̀ wọ́n látàyé alágbájáre àrí níbi àwọn tó ń lo àlùjẹ́ náà àwọn ọmọ náà ni wọ́n tó mọ̀ ìmáàmù kúsà ń gbàrí ọlọ́run kọ́ sàn bẹ́ẹ̀. àáfàá kìíní rè bàbá ẹlẹ́bọ̀ rè ẹni tí gbogbo ayé kò kìkì rè wọ́n máa rí wọn wọ́n máa dá aṣáájú làárọ̀ bí wọ́n máa dá kọ wọn. ṣùgbọ́n tó bá ti rí yóò máa jọ ọ́ lágbájá rè. ونادى أصحاب أصحاب العرف الجوارفون بسيماهم ونادى أصحاب العرف الجوارفون بسيماهم قالوا ما أغنى جمعكم جمعكم وما كنتم تستكبرون قالوا ما أغناكم جمعكم وما كنتم تستكبرون àwọn ọ̀ṣáàbù àárọ̀ fún wa ní àwọn táwọn wò yí ṣùgbọ́n òun bí wọ́n ṣe tó nípò bí wọ́n ṣe tó lágbára bí wọ́n ṣe mọ àyàn tó gbogbo ìwúlò fún wọn lẹ́nu ẹ̀kọ́ tọ́lọ́ fẹ́ káwọn náà òbí kọ́nu bí wọ́n bá ti ń sọ yẹn wò tí mo bẹ̀rẹ̀ wọn náà jà sí ọmọ àlùjáná ti lọ gbogbo ẹ̀ ti lẹ́kùn títì kálukú ti wọlé ṣùgbọ́n tí iná táwọn ń wò yìí bíbí bó ṣe bí iná ẹ̀mí yọ wà á máa sọ pé rẹ ọlọ́run. àwọn wọ̀nyí táwa ń wò yìí. gbogbo ẹ̀yin tá à ń rí kò rọ̀ yín lọ́rọ̀ lẹ́nu jámọ́ òkun ayé kẹsẹ́rọ̀tù ẹ̀yin lẹ́pọ̀ bàbá sọ àìbẹ́ ẹ ṣe pọ̀ yìí pípọ̀ yìí kò wúlò fún yín lónìí ìgbà tẹ́ ń bẹ láyé náà níbi ìbàjẹ́ yẹn pọ̀ ń bẹ pípọ̀ yín níbi ìbàjẹ́ yẹn kò wúlò fún yín pípọ̀ yín kẹpọ̀ níbi ìyapa aṣọ ọlọ níbi ìṣẹ́gbọ́ pẹ̀lú ọlọ́ àwọn tí ń pa nǹkan mí pọ̀ mọ́ ọlọ́run ló pọ̀ jù láyé àwọn tí ò mọ ọlọ́run ló pọ̀ jù láyé ọlọ́sàánú wa lórílẹ̀-èdè nàìjíríà nínú orílẹ̀-èdè tí ń sẹ̀sìn nàìjíríà jẹ́ kan jama bí wọn bá jáde tó bá dórílẹ̀ ní ẹ̀rọ lọ́wọ́ bọ̀ tí ò bá láàkà ìkun làwọn èèyàn kan máa jọ́sìn fún àsìmàálù àsì ẹyẹ gbogbo oríṣiríṣi tí ò bá láàkà ìkun kódà àwọn èèyàn náà ń bá débi wípé ẹni tó ń tọ́ yẹ ká máa sìn òun náà ni ẹ̀ẹ́ sex organ nǹkan tó jẹ́ nǹkan ọmọkùnrin ọkùnrin wa mọ́ wọ́n gbé kalẹ̀ tóbìnrin wa mọ́ wọn kékeré lẹ̀ ń jẹ́ ntọ́ da yín wọ́n. àwọn ìdàbò méjèèjì ló pàdé ara wọn kò fi wáyé òun lọ́yẹ̀ pé ìlú máa forí kalẹ̀ fún ẹ̀wọ̀n oṣù ó ń bẹ́ẹ̀ gbádùn fáríjì àwọn asin abẹ ẹwà dẹwò látara àdéhùn ìjọba gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tí ò ṣe tọlọ ló pọ̀ tí ìyapa àṣọlọ tó pa nǹkan ní ìtọ́mọ́lọ ló pọ̀ láyé àwọn àṣàbì àárọ̀ fún wa máa sọ fún wọn níjọ́ náà. àbúlé àwòkọ́ ìjàmbá ọkọ́. wọ́n ní gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó láyé níbi ìyapa àṣọ ọlọ́run ọba kọ̀rọ̀ lọ́rọ̀ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run lẹ́nu wàhálà àkọ́kọ́ bẹ́sítọ̀ tó dèrò. gbogbo nǹkan tẹ́ ẹ fi ń ṣègbéraga nígbà tẹ́ ń bẹ láyé tí òjò ẹ ṣe tọ́lọ́ kò wúlò fún yín lẹ́nu owó tẹ́ ẹ ní tí òjò ẹ ṣe tọ́lọ́ tẹ́ gbẹ́ra yín lójú òǹdàmọ́ ipò tẹ ní tí ò jẹ́ mọ́ lọ́run láyé ipò ń dà gbogbo tẹ ní tí ò jẹ́ ṣe tọ́ lọ́run wà máa kọ̀ọ̀tọ̀ kíbirú. kàtẹ́ ń tara rẹ̀ gbéra da sọ́lọ̀n tó da yín kò wúlò fún yín lè ní pàṣẹ máa lọ́run náà ẹ̀ sì lè sọ pé àlọ́ gẹ̀nà ta ló tó sọ bẹ́ẹ̀ ajọ́kọ̀ọ́jú tì gbogbo agbára yín láyé kò wúlò fún yín mọ́ gbogbo oko yín kò wúlò fún yín mọ́ àwọn láàyè lẹ́dí iná àkọsámtọ́n láyà náà ló ń mọ̀ lọ obì rahma. الذين أقسمتم لا ينالهم الله برحمة ọlọ́run wa bá tún ní káwọn àṣàbìlà àrọ́ọ̀fù wọ́n sọ̀rọ̀ pọ̀ sáwọn ọmọ náà wọ́n wà á ní sẹ́kọ̀ọ́ tán ah, ìsìfàmù yẹn هؤلاء الذين أقسمتم wọ́n máa sọ wípé ṣe báwọn tí ń lọ́nu àlìjánà yìí tí gbogbo wa rí ṣe báwọn wọ̀nyí náà lẹ́ ń búra lẹ́ ń ṣèlérí nígbà tẹ́ ń bẹ láyé. àhàlà ìlẹ̀dínà àkọsámtúmùlá àdánù húlọ́ọ̀lọ́ ọ̀bọ̀rọ̀ náà. nígbà tẹ́ ń bẹ láyé ẹlẹ́yìn ẹni ẹni ayé báyìí ẹlọ́run ó yẹ ẹ láwọn tí ń lọ àlìjẹ́nà yìí ó lọ ọlọ́run kankan ò lè tọ́ sí wọn ṣe bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ láyé. láyà ní ìlú ìwà ọ̀gá ọ̀fun. ìjẹ́ ọlọ́run ọba kankan kò lè tọ́ wọn ẹ sọ bẹ́ẹ̀ sí wọn láyé ṣùgbọ́n lẹ́ni ilẹ̀ wà lọ́nu náà àwọn náà lọ́nu àlìjẹ́nà àwùlà àwùlà àwùlà ẹ̀sẹ̀ntún. ṣùgbọ́n ẹ ti búra ẹni fọwọ́ gbáyà nígbà tẹ́yìn ń bẹ láyé. lára àbúrò wọn fẹ́ ṣiṣẹ́ ìṣẹ́ fẹ́ bọ́ sí ẹ̀ dínà ṣẹ́ wọn àwọn èèyàn bẹ bẹ́ẹ̀ àwọn à ń bá yẹn fínra lórílẹ̀‐èdè wa yọ ya yàn lẹ́nu ẹni tó fẹ́ ṣiṣẹ́ tíṣà teaching appointment bó ṣe mọ yẹn jàmá bó ṣe mọ kódà tó kù débi primary school kò qualify wọn ní sọ ọmọ minister sọ ọmọ commissioner sọ ọmọ commissioner ó teach primary school ọwọ́ wọn ni wọ́n tó kó sí wọ́n máa rí ní títí bá kí lọ́yẹ̀ ló ṣe bá ń gbèsè ṣùgbọ́n owó ẹ̀ ni ó wà èyí tó tún yẹ kó owó lẹ̀ fún mẹ̀kúnnù ọwọ́ wọn ni wà. wọ́n wá ní lọ mú ọba tún lọ talé nílòkó ńgbà ọba wa talé ọtalẹ̀ ó tún wá fún àwọn bàbá lẹ́nu ẹ̀sà tíṣẹ̀ yóò pọ̀ sí tíṣẹ̀ bá ti pọ̀ sí ẹ̀yin náà gbádùn nígbà tí wọ sẹ́mìsì sálárì mi ńgbà wọlé odò oṣù mẹ́fà wọ́n ní wọn ò tí ì yanjú pé orúkọ rẹ̀ ò tí ì jáde ọba ẹ̀sà jà máa ṣe sùúrù gbàdódò oṣù keje orúkọ jáde owó oṣù àkọ́kọ́ odò oṣù kẹjọ ìjọba ọ̀sánwó oṣù kẹsàn-án lọ́wọ́ ìsanwó kẹwàá wọn wá jẹ inú oṣù mẹ́fà bàbá ìgbòho tó ní ọ̀jáde tá a fi ta kọmíṣánná ó tún gba owó lọ́wọ́ ẹni tí ò lórí iṣẹ́ tó ti pé ọmọ rẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ kò lè bẹ́ẹ̀ lọ́hùn kọ́mọ rẹ̀ ó ṣe tíṣà primary school nígbà tó bá tún wá rí iṣẹ́ òun náà wọ́n tún wá gbé ọ lóko kan ọmọ rẹ̀ lè lọ́bẹ̀ ṣùgbọ́n wọn ni ó tún wà àwọn ti lérò wípé ọmọ mẹ̀kún kò lè dáa fún láyé bí bàbá mẹ̀kúnnù ṣe ṣẹrú bàbá ọmọ mẹ̀kúnnù ò tún ṣẹrú ọmọ wọn ṣùgbọ́n òye sọlọ́ ọlọ́wọ́ bá ní wọ́n a máa sọ fún wa tọ́lọ́ bá ti lè máa lọ nù náà. أولئك الذين أقسمتم لا نالهم الله برحمة rò pé àánú ọlọ́run kò lè jẹ́ tiwọn láyé àwọn ọlọ́run kọ́ lè yí yín lọ gbogbo ọ̀nà tí wọ́n fi lè róore ẹ di gbogbo ọ̀nà táfi lè ráǹfààní ẹ kọjú ti yín àtọmọ àti ara yín oníkálẹ̀ màṣú bọ́tálẹ̀ àwọn tí wàá rò pé wọn ò jẹ́ nǹkan kan ni wọ́n jẹ́ pàtàkì lọ́dọ̀ ọlọ́run. òdòkòló jẹ́ mẹ́ta. ọlọ́run wàá sọ pé ẹ̀yin àṣàbìlà èyí tẹ́ sọ náà tó. òdòkòló jẹ́ mẹ́ta. tí ẹ náà ti tó yín tá a fẹ́ kẹ́ ẹ nílẹ̀ ti rí ẹ òdòkòló jẹ́ ẹ̀yin náà máa lọ́nà àlùjá náà. أنتم تحزنون lórí pẹ́ pẹ́kẹ́ tó wọlé gbogbo táwọn tó ṣáájú yín rí yẹn lẹ́yìn lórí pẹ́ láàbà òkun alẹ́ òkun alẹ́ kún wọn àtúntò tàbí. òṣìṣẹ́ àgbẹ̀rẹ̀ ló pín pẹ́ ìyàwó mẹ́fà lábẹ́ nìkan méjì náà lómi tó gbé mọ́ pàdé wọn ló ti pẹ̀ kò sí ìtọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo táwọn tó ti kọ́kọ́ ṣáájú gbà ní pípẹ́lẹ̀ iná ó gbà ẹnu ìyá tọ́lọ̀ fẹ́ fi jẹ wọ́n hun bó sì ṣe mọ ẹ̀jẹ̀ mọ́ ìyá ni. nígbà bá gbogbo nǹkan abálòpọ̀ rẹ̀ jáde bó ló ṣe jẹ ìwọ gán lọ sọ gbogbo àwọn èèyàn pé ó kọ yín ti jáde oníkà gbogbo àwọn ọkọ òun náà ti jáde wọn bá débẹ̀ wọn ni á ah, sọ́ọ̀rì akibu akabi lele kisa akibu ìgbà ẹ̀dá tó ẹ̀ tó wò dáadáa yìí sẹ akibu akabi akibu làwọn fún mi gba akabi làwọn fún mi wọn ni àwò dáadáa ẹ̀dá kan ẹ̀ tó gbọ́ sí kí ni kò sí bẹ́ẹ̀ gbogbo ètò ti wá parí wọ́n wá bẹ̀rẹ̀ tó lọ tú fáìlì wọ́n wá ní àbístéèkì ni ákìbù náà ni sọ̀mù pé wàhálà tó ṣe psychology ìdààmú tí ó kàn lásìkò ìgbà yẹn tó o bá dá pàtẹ́ǹtì àlá gan bàtà bá padà sọ́kọ́ pé kọ́ jáde ọ̀sùn ìgbà lọ́wọ́. òdòkòrò ìjà mẹ́tàlá fọ́ọ̀fọ̀n àlẹ́kùn wàlá ìjọ ìjà àzánú. ọlọ́run bá yẹ ká lọ́wọ́ àlìjánná la fọ́ọ̀fọ̀n àlẹ́kùn ẹ má bẹ̀rù ẹ fọkàn balẹ̀ torí bọ́lá náà ti mọ̀ pé psychologically wọ́n ti dààmú. lọ́kọ́ tó máa lé kún. ẹ má bẹ̀rù ẹ ní ìwọ náà. wọlé tó ń bá ọgbẹ́ jẹ́ ṣùgbọ́n abẹ lọ́hún ọlọ́run mẹ́jẹ á dààmú kátó fún àjẹ́nà. torí pé dààmú yẹn bá a ṣe sọ wẹ́rẹ́ yẹn kì í máa sọ̀rọ̀ ọjọ́ kan kì í máa sọ̀rọ̀ ọdún kan bó ṣe ra lọ wẹ́rẹ́hùn tọ́wọ̀ mọ ibi tọ́rọ̀ rẹ fẹ́ já sí ọkàn rí olè balẹ̀ kákìlà àmàtọ́lọ́ ń ṣe fún abẹ́ tí òṣìṣẹ́ nìkan ní ọ̀dẹ́gbẹ́ ẹ bá rọlọ́ kò sí kò sí yẹn ìdààmú ńlá ni kí ló fà á òní wípé dáadáa ta ìdádọ́gba bó wá lẹni tá ìdájú dáadáa lọ kódà kó ṣe pé nǹkan kékeré anatomic size báyìí ló fi nǹkan kékeré báyìí ló fi ju dáadáa lọ ọparí náà ṣùgbọ́n wọ́n wá wọ́n wọ́n wá balance dáadáa dáadáa ẹ̀wọ̀n nǹkan tó di wọ́n rí bó wá ní wọ tó ṣe pé ìbàjẹ́ ló ń ṣe ọ̀ya múra sí tọ́ba sì dáadáa ló ń ṣe mójútó dáadáa yẹn àìmọye dáadáa tó èèyàn ṣe kọ́ lọ́wọ́ sànú ọ̀rọ̀ ẹ̀kọ́ kan báyìí yóò sì bá dáadáa yẹn jẹ́ tí wò sì ní mà ẹni tó kú wọlé ń gbọ́ ìwọlé ń tọ́ nínú rọmọdọ́ọ̀nì ọwọ́ afun ní òfun ní ráìsì kó sì òun àtọ́mẹ̀ ẹ̀wá dé mọ́sálásí ẹ̀fẹ́ ká sámú nígbà tó sínú dánwó babalágbájá bóun ṣé ráìsì àná ẹ̀ sọ́dọ̀ alẹ́ nu kò tún ní ìdí kò tún sọ yẹn mọ́ igba iná wọn sàn fún ìsọgbà ìṣàlà ìṣàlà àníkàtúndé nàbàbà fún ọ ní mí sí ní ata ẹnẹ ó dá ó dá lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ àwọn kásá máa ṣe tọ́lọ̀ lára yín níjẹta bí àwọn bíi mẹ́fà náà ni mo tún fún ní kíní òun náà tún wà nù à ó ti bàjẹ́ ìyá ọlọ́dún náà mọ̀ ọ́nà tó tún sọ̀dà kọ́ ti kún bíi mẹ́rin wà láàdá àwa mọ iye dáadáa tó rò pé o ní tó ti tán tó mọ̀ ìyẹn ẹ̀rú fún máa ń báyà bó o ní dáadáa wa yóò ṣe ju dáadáa wa lọ àìdáa wa lọ́jọ́ wíwá kí á mọ̀ lèyàn fi ṣe dáadáa bí ẹni tí wọn a ṣàìdá sí ẹ̀yìn a ṣe dáadáa sí wọn wọn alẹ́kùn síyàn wọn alẹ́jọ síyàn èèyàn ò lé ewúrẹ́ sí torí pé ewúrẹ́ àbùkù kò lè bùyàn jẹ bọ́ ọba lẹ́kùn sí kọ́mọ́ lọ jásá ìwọ náà lé wọ́n ṣàìdá sí ọmọ sí dáadáa sí wọn ìmọ̀ mùsàfẹ́ rahimahullah ó ní ìdájà àtúmọ̀sá wíìmù fúadé sọbarítù aláìsá àti wàhùn tọwa ètò. ìdájà àtúmọ̀sá wíìmù fúadé sọbarítù aláìsá àti wàhùn tọwa ètò. sọbarítù aláìsá àti wàhùn tọwa ètò. imam shafi rahimahullah pẹ̀lú àgbọ́yé tá à ń sọ yìí bó bóò ni dáadáa wá ṣe fẹ́ tẹ̀sùn wọn ju àìdá lọ lẹ́fọ̀ wa máa lẹ́nu àwọn èèyàn mọ̀ rẹ̀ pé ilé yìí ọkọ̀ máa jó fowó sí ni ọmọ ti ń ṣe ọmọ ti tí kì í rẹ̀ wọ́n ni ọmọ ti ń ti ń balẹ̀ rù bóò ni dáadáa ó ṣe ju àkù sí á níbi tá a kù sí ṣùgbọ́n bóò ni dáadáa wa yóò ṣe bu ibi tá a kù sí mọ́lẹ̀ tí ò ní sẹ́bọ̀ ń Imam Shafi ní táwọn èèyàn bá ti yá ẹ̀rọ lásìkò Imam Shafi ní táwọn èèyàn bá ti dọ́gbẹ́ sí mi lẹ́nu pẹ̀lú oríṣiríṣi àìdá tá ṣe sí mi èmi ò nítorí ẹ̀sà àìdá sí wọn sọ̀bọ́rìtì aláyè ìsá àwa ṣe sùúrù lórí àìdá tá a ṣe sí mi àwa rò pọ́jọ́pọ́jọ́ bí ẹni tí ò mọ̀ nǹkan kan torí kò sí ìdí tó fi ń ronú bóyá tí n bá ṣe tèmi ó lè ju èyí tí wọ́n ṣe lọ dàbùtù lẹ́yìn mímú kọ́lẹ̀ kọ́lẹ̀ mà àyà àmìlà sẹ̀mí tó wà láàárọ̀ àìtọ́ àmìlà sẹ̀mí tó wà láàárọ̀ àìtọ́. dàbùtù lẹ́yìn mímú kọ́lẹ̀ kọ́lẹ̀ mà àyà tí n bá tún lọ síbi tí wọ́n wà màá tún tújú ká sí wọn bẹ́ẹ̀ sì ni mo mọ tí wọ́n ṣe. kàmílà sẹ́mẹ́ntò aláwọ̀ àìkú kàmílà sẹ́mẹ́ntò aláwọ̀. a ṣe bí mi ò gbọ́ ní tí wọ́n wí mo ṣe bí ẹni pé mi ò rí ní tí wọ́n ń ṣe mo sì rí wọn kò sí ti ń gba àfa lẹ́nu ju wípé kí ìta bá lọ́ọ́ ṣe tiẹ̀ tọ́ ọ bá lọ́ọ́ ṣe ju tí wọ́n ṣe lọ́kọ́ èyí wàá ṣe sùúrù yìí wọ́n máa bẹ̀rù kí àyíká mọ̀ wá ju dáadáa lọ́jọ́ ìgbà kìyàmà àti gbọ́ ẹni tí dáadáa ju àyíká lọ lọ́mọ àlùjẹ́nà àti gbọ́ ẹni tí àyíká tó ju dáadáa lọ ilẹ̀ lọ́mọ àná àti gbọ́ ẹni tó ṣe pé dáadáa ju àyíká lọ ṣùgbọ́n mùnàfíkì ni ọmọ náà ni lóòótọ́ dáadáa rẹ̀ ju àyíká lọ kò nítorí ẹ̀wà àlùjẹ́nà ìyẹn ni munafiki láyé ọlọmọsíwá ni munafiki ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn tó gbé àti dáadáa ta ìdá ó dọ́gba ẹwù òkú ẹwù dààmú ó tó di pọ́lọ́wọ́ tó fẹsẹ̀ wá tún wọn lẹ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi ọlọmọdé ká wà àlùjánà ọjà ádámù pa ọjà ádámù pé ọdún wà àlùjánà ọ̀la títóbi ọlọ ọ̀pọ̀ ta ní ìfàmì ìfàtà àyàlẹ̀ sáni wàmíbàtà ní ìfúnni ìzàní àmìbàtà ní ẹ̀là wàhámàdé. wasalam ala rasulillah a gba ìwọ̀nba abéèrè díẹ̀ wọn labu bẹ́ẹ̀ akóńbẹ abóńbẹ tí wọ́n ń bímọ bẹ́ẹ̀ tí wọ́n máa kú bẹ́ẹ̀ ẹni tó rẹ kó kùtù dáhùn wò lóyún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni náà ló wò bẹ́ẹ̀ àlùjáde wọn kú dáadáa bákan náà ǹjẹ́ èèyàn lè pamọ́. ò ní bọ́ sí pé èèyàn lẹ́sẹ̀ ṣe rí béèrè ojú tó fẹ̀ la lè fi wò ṣùgbọ́n màá sọ ní ṣókí ìyàtọ̀ ń bẹ láàrin al-ihtikar nǹkan pè ní al-ihtikar òun náà ní hoarding kéèyàn ó kó ọjà pamọ́ nǹkan pè ní kéèyàn ó kó ọjà pamọ́ ni pé kéèyàn ó kó nǹkan pamọ́ nǹkan tó ṣe wípé kò wá sí sínà kì í ṣe nǹkan tó yẹ pé wọ́n lè rí nígbà kan wọn ò ní rí nígbà míì lápèjúwe ẹ wo yọ ṣé yọ wà sí sínà ẹ pé ìgbà ẹ̀rùn náà máa rí yọ̀ wọ̀nyí ẹ ìyọ yọ wà sí sínà kánìkan wá dé wọn ìlú náà ń ta yọ iyọ̀ ìlú náà ń ta kóńgò ọ̀tàdà kóńgò yọ̀ kan ìyọ̀ rà ní èlò ẹ èlò two hundred ẹ ìlú ọmọ ìyàwó yẹn rà tẹ̀lé jáde three hundred naira lápòjú ẹnì kan wá ní iyọ̀ ṣe wúlò tó bá wọn ó ṣe áńtìbù tó bá wọn ọkà bọ̀ sọ́dà gbogbo iyọ̀ tí ń bẹ nínú ọba àwùjọ ọba kópa náà àwọn chairs ẹ̀ fáwọn yẹn ní ti yọ àwọn yẹn wá abẹ́rẹ́ ayò kóńgò kan five thousand sẹ́nu pé ẹ̀rà yọ̀wá di gbogbo èèyàn bíi mẹ́jọ ẹ̀ sọ̀pọ̀ ẹ̀rà kóńgò kan ẹnu kẹ́ máa dànù omi omi ò lẹ́ẹ̀ma torí pé bùkátà béèrè fún ìyẹn náà ń pè ní artificial scarcity kò scarce but wọ́n máa ń mọ̀ ju kò scarce ìyẹn náà ń pè ní hoarding so ti yí àmọ́ ṣe rí ọsàn àgbálùmọ̀ tá a mọ kó pamọ́ ó wà sísìnà ó ti nígbà tá a rí tó bá di tó bá ti sísìn rẹ̀ bá ti lọ àní rí mọ́ epo ní sísìn sísìn bá ti lọ àní rí a gbọ́dọ̀ kí àwọn dábàá kó pamọ́ di ìgbà tí sísìn rẹ̀ bá lọ yìí wọ́n ṣe họ́dì ní ọ̀sẹ̀ ọ̀tí gbogbo tó bá ti wà sí sínà tó ní sísè táwọn yẹn ò bá lọ òpamọ́ scarcity máa wà nígbà tí sísè yẹn bá ti lọ kíkó pamọ́ dáwọ́ kó pamọ́ yẹn ẹ̀gbọ́n ọ̀bẹ owó dáńtà owó wọ́n yẹn ni wọ́n gbọ́dọ̀ tá bẹ́ẹ̀ ṣùgbọ́n owó náà fi rà pamọ́ owó náà dè mọ́lẹ̀ nígbà yẹn owó ni wọ́n ná láti pèsàfù sójú yàrá yìí tábà fi owó lé e, kò sí láì fún bẹ́ẹ̀ ahalọ́láhu bẹ́yà wàhálọ́mọ rìbá ẹnì kan ò ní ṣòwò láyé ọbẹ̀ jèrè ẹnu wípé wọ́n tiẹ̀ já ó sì ti wa dùkámọ́ ìrara lọ ṣùgbọ́n tó bá ṣe wípé àsìkò tẹ́kọ̀ wá wà gan-an tẹ́kọ̀ pọ̀ torí mélòó tó ṣe láìpẹ́ yìí táwọn èèyàn wá kó kúrò lẹ́ẹ̀ sísìn epo náà sì tún lè táìmù yẹn kọ́dé àwa ń ra garawo epo kan tàbí twenty five litres ara ní twenty five thousand naira nígbà tí twelve thousand naira yìí àwọn àti twelve thousand ní sísìn rẹ̀ lásìkò epo kọ́dé nìyẹn àlàyé yẹn mi kò tí yẹ tẹ́lẹ̀ bọ́ ara wọn so bí màá sọ ní sókè nìyẹn so then olùmọ̀ bọ́ ká wà ní ọ̀sẹ̀ pé Islam faramọ́ bọ́yá ojú tó ń fi wò ni wípé nísinsìnyí lásìkò tó kú wá tó kú ọ̀wọ́n ẹ̀ wá kú pamọ́ àwọn èèyàn ń kó lọ lóyìnbó wọn kó kúrò lẹ́ẹ̀kọ́ ìyẹn ni ọdí. mo dá pé ẹ kó pamọ́ lásìkò ẹ̀yẹ àwọn èèyàn sì ń rí nítorí tó bá dìgbà tí ò ní sí mọ́ káwọn èèyàn lè rà ní oṣù ọdí. so Islam lòdì sí yẹn hádà wàlláhu àlàm ọlọ́run ló ní ma jùlọ láàmì sáàsà àwọn bàbá wa sábà máa ń kọ́ gbogbo wa máa ń gbẹ́jú máa ń bí ẹnu ọ̀nà ẹnu ọ̀nà ló lẹ́nu kaba ní àwọn olè ń lọ lẹ́nu àwọn bàbá wọn ẹ lọ bá àkọ́ láàmì sáàsà <laughs> ẹ bá àfisọ́ọ̀kì kọ́ sí ẹnu ọ̀nà ẹ lẹ́nu kaba sì kọ́ nígbà àwọn ẹ lọ bá àkọ́ yọ̀sánwó ọlọ́mọ àsàwọn bàbá alẹ́ sàdáadà wọn bá gbogbo èyí ẹ̀ ń fún alẹ́ wọ́n tẹ́lẹ̀ ṣé ẹ ṣùgbọ́n kí ni tuma àwọn bàbá wa kọ́ lọ́wọ́ sanwó lẹ́sàn dáadáa ṣùgbọ́n tẹ̀yà bá wò kí ni tuma láàmì sàṣà gbólóhùn yẹ musa sáàlù yìí òun ló sọ nígbà tánábì musa gbé ṣépè e wípé ntọ́ máa sọ kúrò láàrin wa àǹtakùlà láàmì sàṣà ntọ́ máa sọ ni pé má sùn bá mi má sùn bá mi má sùn bá mi máa lọ bá wọn ànábì musa ọ̀hún ọ̀hún ọ̀hún ni ó láàrin wa àwọn èèyàn ọ̀gbọ́n ṣe ẹ̀ẹ́dẹ́wọ̀n lépè ìdí ìṣọ̀ lámọ̀ kọ́ lẹ̀ bí dáadáa náà lábọ̀ láàmì láàmì mọ́sùmọ́mí ṣùgbọ́n ní ẹ̀dá bàbá wa wọ́n ronú jinlẹ̀ lọ wò wípé ìntàfi ní mọ́sùmọ́mí mọ́sùmọ́mí aburú mọ́sùmọ́mí àìdá mọ́sùmọ́mí ìntàfi ìntọ́ba wa nù kì í ṣe ṣíríkù kì í ṣe bọ̀ àmọ́ ìntọ́ yẹ ká sọ fún àwọn ẹ̀kọ́ nìyẹn anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní a bá fẹ́ ra nǹkan tuntun ntọ́ sọ ni pé allahumma inni as'aluka khayraha wa khayra ma jabalta alayhi wa a'udhu bika min sharriha wa sharri kò tó kò ní ìlànà sábà kan ṣùgbọ́n àwọn bàbá wa gbà náà wọ́n lè má mọ̀ yín èyí tí wọ́n mọ̀ ń gbà yẹn ṣùgbọ́n bàtà àti ìmọ̀ ìbánabi sọ yìí náà káfí láàrùn tí a ṣàṣì záàyè rẹ̀ tòjú tó ọba wa ní bàbá tó kọ́ bẹ̀rẹ̀ wá gbàgbẹ́ já ń kó bàbá má parẹ́ wọ́n má jí mi parẹ́ o torí pé kì í ṣe pé oògùn ẹ̀ka ló so lábẹ́ kì í ṣe pé àbí lábàá fi nǹkan ẹ̀bẹ̀ tó ti nasala salama ọlọ́nkọ́ pa ṣùgbọ́n kì í ṣe ẹbọ ní nǹkan yẹn àyà Kùránì ṣùgbọ́n bí wọ́n ṣe lọ mọ́ra wọn yẹn kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀rí intanẹ́ẹ̀tì ni a máa sọ gan-an ó wà ẹlòmíràn tí wọ́n á fi dára tí gbogbo olè àṣetì ní gbogbo àwọn kan yẹn so kò nípìnlẹ̀ kankan nínú sunna anabi sallallahu alayhi wa sallam o ò sì lè pẹ́ ní tó bá rí lè bá àwọn kẹfẹ́ nímọ̀ pẹ̀lú àdúgbò yìí kí ló rí láti ọ̀sán níbi tẹ́kọ̀ọ́ sí gbogbo ẹ̀ lọ́nà sẹ́yìn lọ́sọ̀ọ́ ti kẹfẹ́ rí sọ̀nà sàlà sàlà ká má ṣàṣejù ká sì má ṣe àṣetò ẹ̀sìn wa ẹ̀sìn mọ̀túnwọ̀nsì ni lórí ẹ̀rí tó kọ́ lọ́wọ́ bá kí kó dúró tiwa. Ah, ìbéèrè kan náà tún bẹ máa ń ṣe sùkè séèyàn gbaa dá kíní lé lérí àkọ́kọ́ náà séèyàn rí kíní yẹn proof téèyàn bá ń ṣe sùkè bá anything liquid téèyàn bá mọ yóò jẹ kíní yẹn lọ torí pé nǹkan kan ló ṣẹlẹ̀ níbi àwọn nǹkan kan lọ́nà ọ̀fun yẹn àwọn nkaka ìlera wọn mọ ogbó nǹkan kan sọtí ló ń fa tó fi ń rí bá líkúìdì lóògùn ẹ ní yàrá ti mú nǹkan bí omi omi omi omi mìíràn yóò lọ. ṣùgbọ́n bàmí ń bẹ̀rẹ̀ ẹja ìpínlẹ̀ òwú aṣọ gbàjá ẹja lé lórí ọwọ́ sì gbàyè sí lọ. èmi ò wá tí ì bá ti fẹ́ púfù ẹ̀ scientifically àwọn àlejò àwọn sáyẹ̀nsì lè púfù ẹ̀ àmọ́ àwọn tó wá ń ṣe ní Yorùbá ní ẹ̀kọ́ náà fi ń ṣe ní Yorùbá ní ẹ̀kọ́ àwọn kàrí bí báwọn rí tí tí wọ́n ń ṣe ṣùgbọ́n tá a bá lè tírèsì ìtàn tó bí débi ẹbọ àgbọ̀dọ̀ filẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti lè rí tírèsì débi ẹbọ tọ́fi síbẹ̀ ṣùgbọ́n dáa ká mọ kí ni correlation ẹ̀ kí ni ìbáṣepọ̀ ẹ̀ so ṣe proof kí ni ìbáṣepọ̀ òun àti èsì kẹ̀ omi ẹ̀ tó mu ó ṣe proof ó ní ìbáṣepọ̀ ó ti yọ abáyọ sọ ọkọlọ wọn láti ọbẹ kí a lè sọ pé ẹbọ a sì lè máa ṣe wọn lójú ìkòrò ká máa ṣe tó gbogbo tá a bá ti lọ pé àwọn báwo bá ń la abo àti wọn ń ṣe ká máa ṣọ́ra fún nǹkan yẹn ó lè jẹ pé lẹ́mìí lẹ́nu tó bí ó lè lọ jẹ bọ̀ sotí ṣùgbọ́n tá a bá ti mọ̀ a gbọdọ̀ sọ gbá bẹ́bọ̀ sotí yọ abáyọ ara wọn náà wà á ṣùgbọ́n mi ìyún ìdájú bẹ́ẹ̀ bá mú tó bá mú mi ìsìnkìsà wà lẹ̀ tí ọba lọ sákòtì ìmọ̀ ọmọ mi pẹ̀lú ògbọ́lọ́ yóò lọ lẹ̀ sọ hádà ọ̀la àlẹ́ náà náà nọ́mbà tó wà lẹ tẹ́lẹ̀ náà ni mo bá lọ nọ́mbà seven asa. èèyàn sì ti wà lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ na number seven number eight. láwọn number nine number ten ọ̀sẹ̀. àṣà. tọ́ nọ́mbà eleven nọ́mbà ten mo rántí màdá. na eleven. pé wọ́n ti wọ́n ti sun ẹ̀ṣẹ̀ rẹ̀ náà nìyẹn tá a bá ti sun ná wọ́n ní ẹni tí ó bá kú tó yẹ kó wọ́n sun náà ni kò lẹ́sẹ̀ lọ́rùn mọ́ ẹ̀rọ o ìyá rẹ̀ ó ti pọ̀ náà ni o àti iná bọ́ náà náà ni ọ̀rọ̀ rẹ̀ <laughs> so oṣù <laughs> so then ẹni tí ń kírun ìṣáì tí ó ti wá bá rákà méjì rákà méjì lọ bá nígbà tí wọ́n sálámà ọwọ́ àdìdì ó tún wá ké méjì tó kù wọ́n ké sókè àwọn míì ó tún dìde wọ́n ké méjì yẹ wọ́n ké sínú méjèèjì lọ́wọ́ lé méjèèjì náà lọ́wọ́ lé tó o bá ti sọ méjì tó kọ́kọ́ báyẹn tó o bá ti consider sí first two rákà rẹ méjì tó kù tó ké ó ké jẹjẹ tó o bá consider rẹ sí pé n tó tó o bá lò fẹ́ sọ ó sókè náà ni ṣùgbọ́n wo ló tẹ̀sùn wọn jù. Hmm? tàmí dada aláàmúlò méjèèjì náà wọlé so ti àkọ́mọ́tẹ̀ pọ̀ ìwé láti ọ̀dà mọ́tàlásó so méjèèjì ti wọlé ṣùgbọ́n àwọn apá àṣẹ sọ pé èyí tún ó tún ṣe so hádà wà láwà á àdéhùn ẹni tí ṣé mùnàfíkì dára wọn mọ̀ láyà nàbì bẹ́ẹ̀ ni mùnàfíkì wà pé mùnàfíkì lọ láyà nàbì sọlá ọ̀sán wọn mọ̀ pé mùnàfíkì làwọn débi pé àwọn sàábé anabi sallallahu alayhi wa sallam anabi sì mọ̀ wọ́n ṣùgbọ́n anabi yìí dáa kọ wọn anabi torí pé táwọn ìbá lọ dáa kọ wọn àwọn sì abẹ́ lè pa wọn torí pé aburú táwọn anabi kì í máa ṣe kí kékeré anabi ò ní dáa kọ wọn anabi wa ní ẹnìkan Hudhayfa ibn al-Yaman òun là anabi mọ anabi ònìgbè ẹnìbá yẹn mọ náà fi kí Hudhayfa ibn al-Yaman ní mọ àwọn ṣùgbọ́n anabi ní mọ sọ bẹ́ẹ̀ nìkan àwọn sàbí ọ̀wà lọ bá ọ̀nà ẹ̀bà ṣé mi ń ṣe mùnáfíkì lọ ò sí lára wọn. àbọ̀ àwọn ọmọ ọ̀pọ̀ gbogbo gbà nílẹ̀ ọmọ ẹgbàá ọ̀rọ̀ mi gan òye mi ṣé mi ìzá ṣe mùnáfíkì yóò ní o oh, sí nù wọn ọkàn rẹ bá lọ́nà ìka bá kú láyà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ìgbẹ́ kò bá lọ kí n sẹ́ni wọn la àwọn sàbí máa ń fura pé á ah, kò sí kò sí ìmúná ó sì lè lọ́gbọ́n ti kà bẹ́ẹ̀ kò sí lára àti kò sí ìmúná torí kò lànà bì sọ àwọn mùnàfíkì mara wọn lásìkò tá a wáyé náà ṣé ẹ lè mọ̀ pé mùnàfíkì lò ah, dáadáa ẹ lè mọ̀ pé mùnàfíkì lò ìwọ ṣùgbọ́n gbà mí látara ìmánì ẹ̀rọ ọmọ ọba ẹ̀mí ṣé mi ṣe mọ̀nàfíkì báyìí ó ṣe mọ̀nàfíkì ọ̀nà méjì ló pèsè ẹlòmíì àti mọ̀nàfíkì ni òun náà mà bí ṣe ń bá ń kírun yẹn ó ní pápósì ó ní bàbá àti kì í ṣe pé tóbi lọ́wọ́ gbogbo ìgbà tí ìlọsíwájú bá dẹ̀ ti ń bá ẹ̀sìn ọlọ́run inú rẹ̀ ó dùn sí inú rẹ̀ ó ní dùn sí òun ló sì mọ̀ pé ẹja gbìyànjú kẹsàn án lọ́mọ wájú tí ìlọsíwájú bá dé inú rẹ̀ nínú gbogbo ọ̀nà ni ó fi kọ́ọ̀tù kìíní yẹn yóò dàrú pàápàá jùlọ tí nǹkan yẹn bá wá tú ẹ̀ mùnáfíkì irú àwọn yàgbẹ́ ṣùgbọ́n lómi máa ń bẹ bẹ́ẹ̀ bọ́lọ̀ irúkèrò ti ṣé ìmúlò ṣe mùnáfíkì báyìí ẹni yẹn ṣe mùnáfíkì kó mójútó dáadáa kó máa ṣe dáadáa àwọn sàbí náà máa ronú bẹ́ẹ̀ pé ó máa gbọ́n àkọ́bí wà ní tẹ̀mọ́ sọ pé èyí ah, ṣe mùnáfíkì ló ń báyìí tẹ́gbọ́n máa gbọ́ ọ̀gá jẹ́gẹ́ ń tiẹ̀ lọ́mọ àbí mùnàfíkì lòun tó ń fi mú gbogbo ẹ̀ báyìí ó ṣe mùnàfíkì tó látara àdélé kọ́lọ́n kọ́ mọ́sẹ̀ wà ní mùnàfíkì kí ó sì tún máa bẹ lọ́n Allahumma tahhir qalbi minan nifaq wa amali minal riya wa lisani minal kadhib wa ayni minal khiyana innaka ta'lamu kha'inatal a'yun wa ma tukhfi sudur kọ́ kéèyàn ó sì máa bẹ pẹ̀lú àwọn èèyàn dáadáa kọ́lọ́n kí kọ́mọ̀ṣe wa múnafíkì. bákan náà ẹni tí ẹni tó yàn kẹ́mi pípọ̀ mọ́ bá jẹ́ àká níjẹ́ ń kírun àkọ́kọ́ náà bóòlù yẹn sì mọ̀ pípọ̀ mọ́ bá jẹ́ àká lápèjúwe bàbá àgbàlagbà tó ń ṣáájú kírun fún yàn tó ní Allahu akbar alhamdulilayi alhamdulilayi alamin naa aramani rahimi maliki yaumi diini yaaka nan gudu wa yaaka nan tayin sindina rahmatal muntaki so ẹyin baba ló zu wa baba wa kí ọ̀dọ̀ wa ni baba ẹ sọ pé ah, ọbẹ pa baba wọn gbà bọ sọdọ la baba ò lè mọ pé wípé nípa ẹ̀kọ́ phonology béèyàn ṣe ń pè nǹkan point of articulation bàbá ó ti weak ó ti ní ehe ìṣẹ́yàn bá ti dé rẹ̀ tó o bá ti máa ń pe òun lè máa pè má. kí ló fẹ́ dara wọ́n bàbá làmùsà ẹnìkan gẹ́gẹ́ wọn bá ti àlàyé ànábì ànábì ní kọ́ka subhanallah rabi hamdi subhanallah rabi kọ́bíkẹ́ wọ́n dara wọ́n bàbá làmùsà. ló ti yé lẹ́yìn bàbá ọlọ́run jọ ń pẹ́ fún alátàrí dáadáa máa kí torí pé eyín yẹn ṣégbè eyín tó ti yọ fà ti bẹ́ẹ̀ káyì tó ọ ló ti àwọn bàbá wọn sì lákàtúndé mú tó dé wọn lásìkò àwọn tí màmú mi ti ń gbá bọ́ọ̀lù gbogbo Kùránì ní sì bẹ lọ́pọlọ yìí gbogbo tajwid ní bẹ lórí àwọn ọ̀rẹ́ yóò sì mọ tajwid káàkó wọn ò ti wá jókòó mọ́sáàsì kódà àwọn ọmọ tó mọ ọ̀rọ̀ mọ́sáàjì wọn ò sì gbowó sùn yóò ká ṣe pẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn tó o jọ̀dọ̀ tó mọ kùránì tó lè tó o lè máa kà dáadáa nínú tí wọ́n fi ń yànyàn ní ìmọ̀ọ́mù ní kéèyàn ọmọ bó ti wulẹ̀ ó burú pàtì àwọn sáàmà kà dáadáa àwọn Saudi máa ń ṣe nǹkan yẹn lásìkò hajj fẹ́ni tó bá mọ nǹkan tó lọ ṣe lásìkò hajj nínú haram wọn ò gbé àwọn bíi kìnnì kan bíi síbẹ̀rẹ̀ àti tọba ti ẹ sáwọn ìjókòó ibi tó ọba àtẹyìn ọba àtàwùsá ẹ máa jókòó mbẹ ẹ wà á fa kan yóò jókòó yóò máa kọ fáàtì àná kan náà máa ń káwọn yẹn. mo wá bilá báyìí lè rí lórí ọ̀nà ah, tí gbogbo mùsùlùmí ayé bá ti mọ fáàtì àkàdàdà alhamdulillah lẹ́yìn ìgbẹ́gbẹ́ yìí táwọn àti bẹ́ẹ̀ sọ wá ṣe ájì òní fáàtì ha ó ti wà ókè fáàtì àwọn ẹlẹ́sìn àwọn ọkọ ọ̀dọ̀ ìtura ìfà táwọn báyìí bá ti di àdá ẹ bá ti kà dáadáa wọ́n lè fún pàfún wọ́n fún pàfún nìkan wọ́n lè fún ní kíní kan ẹ̀kọ́ tí ó lè tún fi wá ní tó bá tún dọ̀la so ìwọ náà dá yẹn lè mọ́ṣáláṣí yìí kódà bó ti fáàtì àmì kan máa káwọn èèyàn máa káwọn ọ̀dọ́ wọ́n dùn ó lórí wípé kọ̀mọ́kà kọ̀mọ́kà kọ̀mọ́ ẹni tó wá ka fatia tí fatia rẹ̀ ti ń kà ń tó sì jẹ́ pọ̀ dán ni kí pẹ́nu ẹ̀ ti ṣe kínní tó wá kà ní kàtóbà tó mà jẹ́ tó ní síndì náà yóò tó rẹ̀ yàtú o torí pé tí fatia ò bá ti lálàáfíà nínú yóò ṣe kínní o kò lálàáfíà tó bá ti wá dùn rẹ̀ kí káwá lọ pé àáfà kì í ṣe síndì náà o ẹ wo ẹ̀yin náà ẹ̀yin náà máa kí ìdínà olówó àgbẹ̀yẹ síndì náà ṣàlàyé ẹ̀ fún dáadáa kódà dá ìjókòó lẹ́nu mọ́ṣáláṣí pé fátíà nìkan kò sẹ́ni tí ọ̀bọ̀ ọjà lórí yìí iye ń wá bẹ́ẹ̀ tó lè ṣe ó yà gbogbo ẹ̀yọ́ ẹ̀dọ́ ẹja mọ̀ kẹta alhamdulillahi rabbil alamin nínú àwọn àṣetá sì máa ń ṣe nígbà míì irú àwọn bàbá rẹ̀ bẹ́ẹ̀ wọ́n dùn wẹ́ẹ́ wal layli idha ṣáájú wọn ò ṣe mistake o ọ̀la ìkìlá àjìjì ni wọ́n kà ìwọ lọ́mọ kìlá àwọn lọ́kà ọ́ kìlá àjìjì lọ́kà ìwọ lọ́mọ ṣé sórí ewu kìlá àkànní nígbà àwọn àtọ́ máa yẹ ewu òun lè kéwù lẹ́yìn wọn kéwù gidi ló kéwù o torí pé bí wọ́n ṣe gbàǹgbà tí wọ́n nu àǹtarí tó kú mọ́ náírà tálà ẹ ẹ wọlé ti kú ṣé dọ́mọ̀ ń bẹ́ bí mímu yẹn à mímu ń bẹ kìlá àkàn bẹ tí ó fa mímu yẹn ẹ nílẹ̀ yìí o kọ̀ọ̀lù nìyẹn ẹ̀yin lẹ̀ mọ̀ ìdá ọ̀rá ẹ̀ kí wọ́n rí kéwkéw kéwù gidi òní wá ké alhamdulilayi rabil alamin na kira kiri o tọfa náà tó pe náà délẹ̀ kíkéwù kan náà tó lè so kó o tó sọ pé nìkan ọmọ nǹkan ìwọ náà ṣe ṣe rìsáàsì dáadáa o kọ́mọ̀ sí pé wọ́n lọ́ padà di aláìmọ̀ká so kọ́lọ́mọ̀ bá kọ́ láti rẹ̀ kí kọ́ṣà nà wá mo o pé a ti dáhùn gbogbo àwọn ìbéèrè abẹ́rẹ́ ọ̀sán wa ta'ala kọ́lọ́mọ̀ bá kó ṣe àforíjì fẹ́ nìkan kan wọ́n kó tún ẹnìkan kan wá ṣe kí làkọ́ àbí ẹni tí ó ṣe àìdásó díẹ̀ kí ni nǹkan tí ó ṣe kọ́tọ̀rọ̀ àforíjì ó sì tún wá ló máa ṣe dáadáa sáwọn òbí yẹn padà débi pé àwọn òbí yóò tiẹ̀ mọ̀ rò pé ah, ah, ah, tí wọ́n sì wá sí fún ọlọ́mọ ti yí padà bàbá ti kú àwọn tó dọ̀rẹ́ bàbá rẹ̀ àtìyá rẹ̀ lọ́mọ sí dáadáa sí wọn kó tó wá máa tọrọ àforíjì kọ́lọ́wọ́ bọ̀ foríjì wọn kọ́lọ́wọ́ sì foríjì wọn náà tó ti yé abúlàbà ẹ̀rọ ni abúlàbà ò lè jáde bóòlù náà bóòlù ṣe jẹ́ tábàtì yára àbìlà àbìwọ̀tà iná rẹ̀ jẹ́ èyí tí rí dáa náà mọ̀ iná tinú sàárè sì ló sì wà iná àti musa àìlò sàkó kò sí sinmi iná kò sí kò sọ́ọ́lì dé ń bẹ̀ ọlọ́run mẹ́sẹ̀ wà lọ́mọ náà mọ́lẹ̀ sọ́ọ́lọ́ màlúkà subhanaka allahumma wa bihamdik ṣẹ́dá láàyè láàyè láàyè sábà tó wà sílẹ̀ sọ́lá